owó tí ń gbà ti pọ̀ jù lọ́wọ́ wa tó yẹ pé tó wá pé owó tí ń gbà àti pé wọ́n tún máa yọgi sí akíní wọ́n ń yọgi fún wa fún tó wá pé nǹkan tí ń gbà lọ́wọ́ bá ní ẹ̀tọ́ ni kò nídìí kí wọ́n yọgi sí wa ṣebí ká débẹ̀ ká ṣẹ̀tọ́ wa ni káàánú ọ̀dẹ̀ lọ́bẹ̀ nígbà tẹ̀yàn pé wọ́n fẹ́ gbowó agídí yẹn ní ọwọ́ wa òun náà fi ń yọgi tiwa so kí wọ́n wò wá sí o kí sànù wa o àwa náà ní ọmọ aníyàwó. àgbéyẹ̀wò ìròyìn lórí Yorùbá Broadcasting Network. ẹ kalẹ́ o a kú iṣẹ́ òní a kú kátàkárà látòórọ̀ Ọlọ́run yóò fi èrè síṣẹ́ kó wa wà láṣẹ lédùá àmín ìròyìn àkójọpọ̀ alẹ́ òní ló dé sójú abóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Yorùbá Broadcasting Network YBN níbẹ̀ láti múròyìn wá sójú abóhùnmáwòrán yín lónìí tí í ṣe ọjọ́bọ̀ ọjọ́ kẹta nínú oṣù kọkànlá ọdún 2022 fúnmi adẹnuga ni oníròyìn síwájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn tálẹ́ òní ẹni tó jẹ́ olùdíje du ipò ààrẹ lábẹ́gbẹ́ òṣèlú APC abed Tinubu ti ní ẹni bá fi mí wé Fúnkẹ́ Akíndélé ó dàbí ìgbà téèyàn ń fi erin àti ẹ̀lírí wéra wọn ni ò igi mú ó jìnnà sórí ní ìpínlẹ̀ èkìtì báyìí fún ìpalẹ̀mọ́ bí wọ́n ṣe jẹ ọbẹ̀ tó pọ́n ròǹdẹ̀ ní ọdún 2023 gómìnà ìpínlẹ̀ èkìtì bíọ́dún oyèbánjí ti tẹ́ pẹpẹ ìṣúná owó ọdún 2023 síwájú àwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀hún lónìí ti ṣe ọjọ́bọ̀ pẹ̀lú owó tó tó 113.6 billion naira ti ṣòwò orílẹ̀-èdè wa nàìjíríà bọ́ọ̀rọ̀ ṣoṣo rí ní ìpínlẹ̀ èkìtì náà ló ṣe ṣe rí o ní ìpínlẹ̀ ọ̀yọ́ ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé lónìí ti ṣe ọjọ́bọ̀ ní bàbá àwọn wọ agbádá tòun ti àwọn ọmọ ogun rẹ̀ ni wọ́n tẹ̀ ẹ́ jẹ́jẹ́ wọnú iléègbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀hún lójúnà láti lọ tẹ́ pẹpẹ ètò ìṣúná owó ọdún 2023 síwájú àwọn ọmọ iléègbìmọ̀ asòfin ọ̀hún ní bàbá àwọn bẹ̀rẹ̀ sí ní ṣe lábala lábala o owó ọ̀hún tí wọ́n fi ṣe ìgbáyé ìrọ̀rùn ní ìpínlẹ̀ náà fọ́dún 2023 jẹ́ three hundred and ten billion naira lórí ètò ìbò tàwọn gómìnà eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà ìpínlẹ̀ ọ̀hún Oyètọ́lá pẹ̀lú àwọn ẹ̀rí tó tẹ́ kalẹ̀ nílé ẹjọ́ kòtẹ́milọ́rùn eléyìí tó rí sí ọ̀rọ̀ ìbò ọ̀hún ọ̀rọ̀ mà tútù jáde ẹ ó gbọ́ nínú ìròyìn wa lálẹ́ ti tòní lórí ìyanṣẹ́lódì eléyìí tí àwọn awakọ̀ akérò ní ìpínlẹ̀ èkó tí wọ́n ti gùn lé láti ọjọ́ ajé báyìí pẹ̀lú ìpàdé ọ̀hún tí wọ́n ṣe pẹ̀lú ìjọba ìpínlẹ̀ èkó lánàá wọ́n ní ìyanṣẹ́lódì náà ṣì ń tẹ̀síwájú ẹ ó gbọ́ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ nínú ìròyìn wa eléyìí tá ó kà sí létí lálẹ́ òní nínú kókó ìròyìn wa lálẹ́ òní ẹni tó jẹ́ olùdíje du ipò gómìnà lábẹ́gbẹ́ òṣèlú PDP Adébútù àti àwọn mẹ́rin kan ni wọ́n ti yọ kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún bí ẹni yọ jìgá wípé kí wọ́n lọ rèé máa gbafẹ́ náà o kí wọ́n ṣe gà fún ẹgbẹ́ òṣèlú náà èyí pẹ̀lú àwọn ìròyìn míì lẹ́láǹfààní àti jẹmùkún tún ọbẹ̀ kíkì rẹ̀ lálẹ́ òní èyí tó ní òkì sínú tá a bá lọ tá a bá padà dé ẹ kú kalẹ̀. wọn á búra nídìí òkú nínú ìṣẹ́ wípé èmi tó ṣe o mi ò ní dalẹ̀ Yorùbá nation Yorùbá nation ìjọ tí mo bá dalẹ̀ ìjọ tí mo bá fàájẹ́ ògùn ìjọ náà ni wọ́n lójú ẹ̀ ìjọ tí mo bá dalẹ̀ Yorùbá nation ìjọ náà ni kò gùn mú gbogbo tí mo sọ lé nìyẹn mo ṣe bẹ́ẹ̀ àṣẹ kí máa dá lèba lè sọ kí máa lọ rí kí máa bọ rí. àpẹẹrẹ pé yorùbá nation máa dá. àpẹẹrẹ pé yorùbá nation máa dá òun la ti rí ju ọgbà kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀yìn bọ́dí o owó sanfẹ́ òun nìyẹn ẹ̀yẹ èèyàn ẹ̀jọ̀ ẹ jẹ́ ká parapọ̀ láti ṣe Oòduà yìí. Oòduà nation is the last hope fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Yorùbá àwọn Nàìjíríà kan máa ṣayé ìtìwọ́ kí àwa Yorùbá ká máa ṣe tiwa. bẹ́ẹ̀ni kí Nàìjíríà máa jíríyà. bẹ́ẹ̀ni kí Nàìjíríà máa jíríyà káwa orílẹ̀-èdè Yorùbá káwa Yorùbá ah. máa rí ohun ire ohun ayọ̀ ohun ìgbéga bẹ́ẹ̀ni o. ẹ káàbọ̀ padà mo lérò yìí pé ẹ rí fọ́nrán eléyìí tí a fi ṣe àfihàn rẹ̀ yìí èyí tí wọ́n pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè yorùbá yorùbá nation ẹ̀rì wípé àwọn ọmọ yorùbá <laughs> gẹ́gẹ́ bí àwọn yorùbá ti ń palówe wípé ìjọba ọ̀run ó di àfi agbára wọ̀ báyìí ẹ̀rí bí wọ́n ṣe ń ṣe ìbúra fún wọn nídìí ògún wípé ẹ̀ ń bá dalẹ̀ yóò bálẹ̀ lọ kí ọlọ́run kó ṣàánú wa lẹ́yìn tí wọ́n ṣe èyí ni wọ́n tún ṣe ìwọ́de nílùú Ṣàngó ní ìpínlẹ̀ Ògùn níbẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò ti wáyé kọ́lọ́n kó ṣàánú wa yorùbá nation gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ọlọ́run ó jẹ́ kó já síbi tó dáa tó bá jẹ́ pé ń ṣe ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí youtube ẹ máa subscribe bí ṣe subscribe yìí ẹ rí aago kan lókè ẹ ti aago yìí aago yìí ni ó máa jẹ́ olùbádámọ̀ràn tí ó máa sọ fún yín ní ìgbà tí àwọn ìròyìn àti ètò wa tó bá ṣe ń gorí afẹ́fẹ́ bákan náà lórí ohun tẹ́ ẹ fi ń wò wá lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ kan lọ́wọ́ ọ̀sàlẹ̀ ẹ rí nọ́mbà kan bẹ́ẹ̀ ẹ ybn sórí nọ́mbà yìí ilé telegram lẹ́já sínú pálọ̀ rẹ̀ ń ẹ̀yin náà ó máa ṣe ìgbádùn nínú àwọn ìròyìn àti ètò wa láláìsí ẹja bákan nínú rẹ̀ ni bákan náà ẹ bá ń fi àsìkò yìí sọ fún àwọn tó gbọ́ kí wọ́n máa bá wa ṣe àpín kínní yìí ẹ ṣíà rẹ̀ ẹ jẹ́ kí àwọn tí ò gbọ́ kí wọ́n mọ ohun tó ń lọ nílẹ̀ yìí àti lókè òkun a sì lo àǹfààní yìí láti dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n fi fọ́nrán tí wọ́n fi ń ṣọwọ́ sí wa wípé a mọ̀ lóore o ẹ ṣe gan ni wọ̀nyí o ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ ẹni tó jẹ́ olùdíje du ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC ní orílẹ̀-èdè wa Nàìjíríà nínú ètò ìbò gbogbogbò ọdún 2023 tó ti fìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Èkó tó tún jẹ́ kan gbòógì nínú àwọn àgbà ọ̀jẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC aṣíwájú Bọ́lá Ahmed Tinubu òun mà ló ti sọ̀rọ̀ sí afẹ́fẹ́ níbi ìpàdé kan èyí tó wáyé ní ìpínlẹ̀ Èkó níbi tó ti ń sọ di mímọ̀ wípé ẹni tó jẹ́ igbákejì olùdíje dupò gómìnà tẹgbẹ́ òṣèlú PDP nínú ètò ìbò ọdún 2023 tó ń bọ̀ lọ́nà yìí tó tún jẹ́ òṣèré orí ìtàgé arábìnrin Fúnkẹ́ Akíndélé wípé kí àwọn èèyàn kí wọ́n má ṣe ṣe ọmọ gbé sí ẹ̀gbẹ́ ara wọn wípé kí wọ́n máa fi Fúnkẹ́ Akíndélé wé òun ó jẹ́ àrífínlànlà àti títẹ ẹ̀tọ́ òun lójúmọ́lẹ̀ ó ní bí ìgbà èèyàn fi eku ẹ̀ lírí téèyàn gbé sí ẹ̀gbẹ́ erin lákàtàbó ni o bí Fúnkẹ́ Akíndélé bó ṣe rí sí òun nìyẹn. Tinubu tó sọ̀rọ̀ yìí lólulẹ̀ ẹgbẹ́ òṣèlú APC èyí tó wà ní Akimẹ̀ nílùú ọgbà nílùú èkó níbi ìpàdé kan èyí tí wọ́n ṣe pẹ̀lú àwọn àgbààgbà ọ̀jẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú náà ló ti ń sọ di mímọ̀ wípé àwọn èèyàn wọ́n ń tẹ ẹ̀tọ́ ọ̀hún lójúmọ́lẹ̀ ó sì ń jẹ́ àbùkù fún òun láti máa fi irú Fúnkẹ́ Akíndélé títí tí ń gbé ikú ìlérí kan máa fi wé òun tóun tó erin lákàtàgbò ní ìgbà tí wọ́n parí ìpàdé ọ̀hún àwọn obìnrin wọ́n máa mú orin ọ̀tẹ̀ bọ́nù níbi tí wọ́n ti ń sọ wípé ẹ ń bá fi Fúnkẹ́ Akíndélé wé Tinubu èèyàn ń fi oorun wé ikú ni nípa ìdí èyí ìgèmú jìnnà sórí ẹ jẹ́ ká bu ọ̀wọ̀ fẹ́ni tí ọ̀wọ̀ jẹ òun ló jáde lẹ́nu àwọn arábìnrin yìí pẹ̀lú orin tí wọ́n kọ fún àtìlẹ́yìn Bọ́lá Ahmed Tinubu fún àtúbọ̀ àti láti lè jẹ́ kóhun gbogbo kó yanjú ní ìrọwọ́ rọrùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ilé ẹjọ́ tribunal eléyìí tó ń gbọ́ ìgbẹ́jọ́ ọ̀rọ̀ ìbò èyí tó wáyé ní ọjọ́ kẹrìndínlógún oṣù keje ọdún 2022 tá a wà yìí wọ́n mà tuntun ẹjọ́ ọ̀hún gbọ́ eléyìí tí gómìnà tó ń bẹ lórí àtẹ lọ́wọ́ báyìí ní ìpínlẹ̀ náà Gbóyèga Oyètọ́lá èyí tó kó àwọn ẹ̀rí ńláńlá kan tó ní í ṣe pẹ̀lú ètò ìbò ọ̀hún èyí tó wáyé ó kó lọ sí ilé ẹjọ́ tribunal níbi tó ti ń sọ di mímọ̀ wípé oníṣègbè òun sọ fún ilé ẹjọ́ àti àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀ṣun wípé ìbò tàwọn gómìnà tó wáyé ní ọjọ́ kẹrìndínlógún oṣù kejì ọdún yìí ní ìpínlẹ̀ náà ó lọ́wọ́ kan màkàrúrù nínú níbi tí wọ́n ti sọ wípé adémọ́lá adélékè ló jáwé olúborí látinú ẹgbẹ́ òṣèlú pdp oyetola tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú ẹ̀rí níbi tí adájọ́ náà tóun náà sì ti ń wò ó fínífíní léléyìí tó ń sọ yìí pé ó ṣeé ṣe o kí àwọn ẹ̀rí tí Oyètọ́lá kó wá yìí kó fẹsẹ̀ múlẹ̀ kó sì lè jẹ́ kó jẹ́ pé òun ni wọ́n kéde rẹ̀ àṣẹ̀wá àṣẹ̀yìnbọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó já ìwé olúborí nínú ìbò tàwọn gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìpàdé tí ìjọba ìpínlẹ̀ Èkó tí wọ́n pè ní lọ́jọ́ ajé ọ̀sẹ̀ tá a wà yìí pé wọ́n ó ṣe pẹ̀lú àwọn awakọ̀ akérò tó fi ń ṣọrọ̀ ajé jẹun ní ìpínlẹ̀ Èkó lórí ìyanṣẹ́lódì eléyìí tí àwọn awakọ̀ akérò ọ̀hún èyí tí wọ́n gùn lé lọ́jọ́ ajé ọ̀sẹ̀ tá a wà yìí tí wọ́n sì sọ wípé ó nídìí ọ̀sẹ̀ kan làwọn ò fi yanṣẹ́lódì látàrí ọwọ́ àbùkù ọ̀nà àìtọ́ eléyìí tí àwọn òṣìṣẹ́ ọkọ̀ ojú pópó ẹ̀yìn àwọn union tí wọ́n fi ń fi àbùkù ọ̀hún kan àwọn tó ń wa ọkọ̀ náà lórí bí wọ́n ṣe ń lọ́ wọn lọ́wọ́ láti gba owó owó ìtótọ́ àti eléyìí tí ò tọ́ bẹ́ẹ̀ tí wọ́n sì ń fi ọwọ́ àbùkù kàn wọ́n ìbọn ṣe ń na àwọn dẹ́rẹ́bà ìmíì díẹ̀ yìí tó sì jẹ́ wípé ó jẹ́ ohun tí ò bójúmu rárá ní ìlú tó lọ́ba tó níjòyè pẹ̀lú òfin ní báyìí ìpàdé ọ̀hún wáyé lánàá ti ṣe ọjọ́rú láàrin ìjọba ìpínlẹ̀ èkó àti àwọn awakọ̀ akérò níbi tá a ti rẹ́ni tó jẹ́ akọ̀wé àgbà lẹ́ka tó ń rí sí ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ ní ìpínlẹ̀ èkó èyí ọ̀gbẹ́ni abdulhafiz toríọlá pẹ̀lú àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ẹgbẹ́ awakọ̀ akérò ní ìpínlẹ̀ èkó tí wọ́n ṣe ìpàdé náà nílé ìjọba ní ìpínlẹ̀ ọ̀hún níbi tí wọ́n ti ń sọ di mímọ̀ wípé àfi kí ìjọba kó wá wọ̀rọ̀ kan fi ṣàdá lórí àwọn union náà bí bẹ́ẹ̀ kọ́ o àwọn sì ń tẹ̀síwájú lórí ìyanṣẹ́lódì àwọn títí tí ọ̀sẹ̀ kan ọ̀hún yóò fi pé níbi ìpàdé ọ̀hún tó wáyé lánàá wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún wọ́n fi tì síbì kan tí wọ́n sì ṣe ìlérí wípé ìjọba ìpínlẹ̀ èkó yóò wá wọ̀rọ̀ kan fi ṣàdá ẹni tó jẹ́ ọ̀kan gbòógè tó sì jẹ́ agbẹnusọ fún ẹgbẹ́ àwọn awakọ̀ akérò ní ìpínlẹ̀ èkó ọ̀gbẹ́ni Abíọ́dún Akítádé kò ṣàìfi ẹ̀hónú rẹ̀ hàn o ó ní ó tó gẹ̀ o alùbàtà kan kì í dárin àfi kí ìjọba ìpínlẹ̀ èkó kó ya wáwọ̀rọ̀ kan fi ṣàdá kí wọ́n sì gbé ìgbésẹ̀ ọ̀hún nítorí nǹkan mọ́kóbò àṣojú kọ̀ròyìn iléeṣẹ́ wa yorùbá broadcasting network tó wà níbi ìpàdé náà èyí tó wáyé ó jábọ̀ ẹ jẹ́ ká gbọ́ ohun tí àwọn ẹgbẹ́ awakọ̀ tí wọ́n wí. ẹ bá lọ láti badagry bí sí mile two ẹ rí àádọ́ta ó lé méjì bẹ́ẹ̀ ni fifty two tó dẹ̀ jẹ́ pé ibi tẹ́ ti máa sanwó tó kéré jù ní two hundred naira bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe sán lọ bẹ́ẹ̀ náà ni tẹ́ bá tún padà bọ̀ tí a nígbà tí a wá wò pé ṣé báyìí la ṣe máa bá ìjọba yìí lọ ni kò yẹ kó máa rí báyìí làwa akọ fi pera wa jọ pé ẹ wá o tí wọn àbá tí àwọn ará wọn yóò bá mójútó wa ẹ jẹ́ ká mójútó ara wa tí a bá gbọ́ orúkọ wa Joint Driver Welfare Association of Nigeria ìtorí pé àwọn tí ìjọba fọkàn sí pé àwọn náà ń ṣojú awakọ̀ wọn ò ṣojú awakọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò mọ mọ́tò wà wọ́n ń ṣàwakọ̀ rárá ṣùgbọ́n wọ́n yan àwọn bíi kápẹ́ńtà bíríkìlìyà àwọn alápatà àwọn náà kójọ tán kó àdá ọ̀bẹ sí wọn lọ́wọ́ kán máa fi tipa tẹ́ ẹ bá wò dáadáa ẹ rí i pé páìpù tí wọ́n fi ṣe network gbogbo ẹ̀ náà ti gé tán iná fi ń gbọ́wọ́ lọ́wọ́ wa pẹ̀lú tipátipá ìwọ tó bá dẹ́kọ̀ tó fún wọn lówó yìí wọ́n rèé láti ba mọ́tò ẹ̀ jẹ́ kan fọ́ side mirror kan fọ́ windscreen lẹ́yìn ọ̀rọ̀ yìí ni wọ́n sọ wípé àwọn ṣì ń gùn lé ìyanṣẹ́lódì náà títí di ìgbà tí ọ̀rọ̀ mú tí yóò fi ní ìyanjú ẹgbẹ́ òṣèlú PDP ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn lónìí ti ṣe ọjọ́bọ̀ ni wọ́n ti yọ ẹni tó jẹ́ olùdíje dupò gómìnà lábẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ògùn Adébùtú pẹ̀lú àwọn mẹ́rin kan ni wọ́n yọwọ́ bí ẹni yọ jìgá kúrò nínú ẹgbẹ́ òṣèlú náà látàrí pé wọ́n ṣe màkàrú ìdáwọ́rú nínú ètò ìbò tabẹ́lé ti àwọn gómìnà eléyìí tó wáyé nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí ní ìpínlẹ̀ Ògùn adébútú pẹ̀lú àwọn márùn-ún tí wọ́n yọ ni wọ́n fi ẹ̀sùn kàn látàrí àwọn ìwà kòtọ́ kan èyí tí wọ́n hù lásìkò ètò ìbò abẹ́lé èyí tó wáyé ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2022 ọ̀làdìpúpọ̀ ọ̀làtúndé adébútú pẹ̀lú àwọn mẹ́rin yòókù èyí tí wọ́n yọ kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún wípé kí wọ́n ṣe gàyà fún ẹgbẹ́ òṣèlú náà ni ọ̀gbẹ́ni taiwo akínlábí ọ̀gbẹ́ni sunday ṣọ́láàrin ọ̀gbẹ́ni káyọ̀dé adébáyọ̀ àti ọ̀gbẹ́ni akínlóye báńkọ́lé àwọn márààrún wọ̀nyí ni àwọn ìgbìmọ̀ èyí tí wọ́n gbé kalẹ̀ ìgbìmọ̀ ẹlẹ́ni márùn kan tí wọ́n ní kí wọ́n ṣe ìwádìí fínífíní lórí ìbò ti abẹ́lé ti àwọn gómìnà tó wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n nínú oṣù karùn-ún ní ìpínlẹ̀ Ògùn lórí ìbò náà kí wọ́n ṣe ìwádìí fínífíní lẹ́yìn tí wọ́n jábọ̀ fún àgbà ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n rí i pé àwọn márààrún yìí wọ́n pẹ̀lú àwọn tí wọ́n lọ́wọ́ tí wọ́n sì jẹ́ ògbóǹtarìgì lẹ́yìn ọgbà nínú màkàrúrù nínú ètò ìbò abẹ́lé náà ní báyìí wọ́n ti fi ọ̀nà ìta hàn wọ́n kí wọ́n ṣe gàyà kúrò nínú ẹgbẹ́ náà àjọ tó rí sí ìwọléwọ̀de ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ nigeria immigration service nis ti sọ di mímọ̀ wípé àwọn ti fi ọwọ́ òfin mú àwọn méjìdínlógún kan eighteen nínú àwọn èèyàn ọ̀hún ni wọ́n sọ wípé àwọn èèyàn méjìdínlógún náà ni wọ́n gba ọ̀nà ìbúrú wọ orílẹ̀-èdè nàìjíríà àti wípé wọn kì í ṣe ọmọ orílẹ̀-èdè yìí pabambarí rẹ̀ ni wípé wọ́n ká káàdì ìdìbò alálòpẹ́ PVC wọ́n ká mọ́ ọ lọ́wọ́ o léyìí tó sì jẹ́ pé ó lòdì sí òfin nítorí pé wọn kì í ṣe ọmọ orílẹ̀-èdè yìí àti ọ̀nà tí wọ́n gbà wọ orílẹ̀-èdè nàìjíríà ẹni tí ó ọ̀gá àgbà ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ kọ́ńtrólà isa danzule máa ń sọ di mímọ̀ lásìkò tó ń jábọ̀ bí àjọ ọ̀hún bí wọ́n ṣe ń ṣiṣẹ́ sí fún àwọn akọ̀ròyìn ní ìpínlẹ̀ ọ̀yọ́ ó ní nínú oṣù kẹwàá ìtàlùlọ yìí ni àwọn ẹ̀ṣọ́ ọ̀hún ni wọ́n ṣiṣẹ́ tí wọ́n sì mú àwọn méjìdínlógún náà nítorí pé wọn kì í ṣe ọmọ orílẹ̀-èdè yìí àti pé wọ́n ka pvc mọ́ wọn lọ́wọ́ o ní báyìí wọ́n ní ìdájọ́ òdodo ó ti ń lọ lórí àwọn èèyàn náà lórí ẹ̀sùn tí àjọ efcc eyín àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ṣíṣòwò ìlú kùmọ̀kùmọ̀ tí wọ́n fi kan ismaila yesufu atumeye èyí tó jẹ́ ọ̀kan nínú àwọn ẹgbẹ́ òṣèlú nnpp tó ń díje du ipò lọ sílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ní ìpínlẹ̀ Kogi báyìí èyí tí wọ́n mú láti ìlú Àbújá òun ni wọ́n ti gbé wá sí ìlú Èkó báyìí láti máa tẹ̀síwájú lórí ẹjọ́ rẹ̀ ẹjọ́ tí wọ́n fi kan Ismaila ni wípé wọ́n ká owó tó tó bílíọ̀nù kan ó lé mẹ́rin náírà one point four billion naira wọ́n kà mọ́ ọ lọ́wọ́ tó sì jẹ́ wípé ó dọwọ́rú pẹ̀lú ìwà rẹ̀ tó lò lórí ayélujára bẹ́ẹ̀ bá gbàgbé ismaila yesufu ló ti jẹ́ ọ̀kan tó ti ṣiṣẹ́ nílé ìfowópamọ́ tẹ́lẹ̀ rí òun pẹ̀lú àwọn méjì èyí tí wọ́n ka joshua dominic abdulmalik salau fẹ́mi àti yusufu àtúmẹ̀ ismaila àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ni wọ́n ní wọ́n ti fìgbà kan ṣiṣẹ́ nílé ìfowópamọ́ tí wọ́n sì ti mọ̀ ti fún tẹ̀dọ̀ bí owó ṣe ń lọ lórí afẹ́fẹ́ lélè tó jẹ́ pé ẹ̀ka lè tó ní í ṣe pẹ̀lú ẹ̀rọ kọ̀ǹpútà ni wọ́n wà wọ́n ní èyí ló fà á tí àwọn ẹni ọ̀hún tí wọ́n lo àǹfààní náà láti ṣe ìdáwọ́rú àti màkàrù ìwà gbájú rẹ̀ lórí ayélujára tí wọ́n sì kówó àwọn oníbàárà ilé ìfowópamọ́ èyí tí wọ́n ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ rí tí wọ́n kò tí wọ́n fẹ́ fi owó ọ̀hún ṣararindìn pẹ̀lú ìpolongo ìbò bí ìbò bó ṣe ń bọ̀ lọ́nà yìí ẹni tó jẹ́ agbẹnusọ fún àjọ EFCC sọ di mímọ̀ wípé ní báyìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n ti tari wá sí ìpínlẹ̀ Èkó láti tẹ̀síwájú lórí ẹjọ́ wọn lákòótán nínú ìròyìn wa lálẹ́ òní ọlọ́kadà kan rèé Yusuf Ògúnmẹ́fun lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti alágbàdo ní ìpínlẹ̀ Èkó ni ó ti rọ́wọ́ tó báyìí látàrí wípé ó gún ọ̀kan nínú àwọn èrò ọ̀kadà rẹ̀ tó gbé e. ogún ọ̀gbẹ́ni ọ̀hún pa àti ikú tó sì fi pa ọ̀gbẹ́ni náà orúkọ ẹni ọ̀hún tó ṣekú pa ní balógun adéyẹmí musa tí gbogbo èèyàn mọ̀ sí bàbá rọ̀kíbà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe lálàyé wọn ní yusuf ogunmẹ́fun ló gbé bàbá rọ̀kíbà yìí láti gáràjì tó sì gbé délé rẹ̀ lórí ọ̀rọ̀ múrí márùn-ún eyín hundred naira wípé ó san mi ò ní san ìlú ló dá háwùháwù sílẹ̀ láàrin wọn kó tó di pé èṣù lọ́wọ́ nínú ọ̀rọ̀ náà oṣojú mi kòró yìí sọ di mímọ̀ wípé bóun ti ń gbìyànjú láti lè jẹ́ kí ìyanjú wà sí ọ̀rọ̀ ọ̀hún tó wà láàrin ọlọ́kadà àtẹ̀ntógun ọ̀kadà wípé òun mú owó igba náírà two hundred naira láti fún ọlọ́kadà eyín ògún mẹ́fun ó ní ṣùgbọ́n ògún mẹ́fun kọ̀ jálẹ̀ wípé bàbá rọ̀ kí bá tí òun gbé gangan ni kó fún òun lówó tí èyí sì sọ wípé bí ò bá ti gba owó ọ̀hún òun ò ní owó kan tóun ò fún bí èṣù bó ṣe lo ògún mẹ́fun rèé tó gún bàbá rọ̀ kí bá tóun sì gbabẹ̀ tó jọlọ́run bá nípè ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti alágbàdo wọ́n ti rọwọ́ gùn wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ lójú òpópónà AIT tó wà ní alágbàdo ní ìpínlẹ̀ Èkó tó ẹ̀yin ará ìròyìn àkójọpọ̀ alẹ́ òní kò ní jù báyìí lọ títí di ojúmọ́ ọ̀la tẹ́tùmá láǹfààní láti máa pàdé àwọn akẹgbẹ́ wa fún ìròyìn ọ̀tun fún mi adẹnuga tó mú ìròyìn wá orin ayọ̀ lásùn láyọ̀ láòjì o ó dàárọ̀ ire o.